لا تقذفونا بشذوذ فإننا سرنا على نهج الخني لمحمد سرنا على نهج الخني لمحمد وبقول من شرع شريعتنا سنه وعلى مقولة كريم متنها تدي وعلى مقولة كريم متنها تدي وبكل قول نستدل بآية أو بالحديث لمستكي من مسندي أو بالحديث لمستكي من مسندي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 Assalamu alaikum wa rahmatulahi wa barakatu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatu. Adáàpẹ́ fún ọlọ́wọ́ bá. Alhamdulillah. Ọlọ́wọ́ bá tó ṣe pé òun náà ni ó ní ọpẹ́. Oore tí Ọlọ́run bá ṣe fún wa tí ó ga jù. Òun náà ni pé Ọlọ́run ṣe wá ní Mùsùlùmí. Adúpẹ́ pé Ọlọ́run bá ṣe ẹnìkọ̀ọ̀kan wa ní Mùsùlùmí. Àìní jẹ́ Mùsùlùmí mọ́ Ọlọ́run yóò ṣẹlẹ̀ sí ẹnìkọ̀ọ̀kan wa gbogbo iṣẹ́ tọ́lọ́run gbélé wa lórí nínú Islam ọlọ́run kó sọ́dọ̀ ọ̀run fún wa kọ́lọ́run jẹ́ akúlẹ̀ tí a jẹ́ mùsùlùmí kọ́lọ́run jẹ́ àwa jẹ́ ní àlìjọ́nà pẹ̀lú sábàbí Islam orí ẹlẹ́ẹ̀kejì tí alimadupẹ́ òun náà ni pé ọlọ́run bá fi ẹ̀mí wa sílẹ̀ lórílẹ̀ ayé káwa náà máa jẹ́ tí ń sẹ̀mí àdúpẹ́ fọlọ́run ba lórí ìsẹ̀mí wa ìsẹ̀mí náà kọ́lọ́run ọlọ́run jẹ́ àfi ìsẹ̀mí náà jẹ́ ní àlìjánná ni má jẹ́ àfi jẹ́ ẹni náà atọ́wọ́ mọ́ ìsẹ̀mí náà pé ọlọ́run bàbá àfi àlàáfíà kò fi kún àlàáfíà náà kí ọlọ́run kọ́ mọ́ gbà ní ara ẹnì kọ̀ọ̀kan wa àlékún àlàáfíà kọ́lọ́run ṣe fẹ́ ẹnì kọ̀ọ̀kan wa àwọn tí wọn ò ní àlàáfíà ọlọ́run kó bá fún wọn ní àlàáfíà ẹ wá gbà náà a ìfọ̀kànbalẹ̀ tí ọlọ́run bá ṣe sí agbègbè wa èyí tó sọ́dọ̀ ọ̀run fún wa láti lè máa bára wa sọ̀rọ̀ ọlọ́run ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run kó má yọ kó ní agbègbè yìí àlékún ìfọ̀kànbalẹ̀ kí ọlọ́run máa kó tó máa ṣe sí agbègbè yìí gbogbo ibi tí ò sí ìfọ̀kànbalẹ̀ ọlọ́run kó máa fi ìfọ̀kànbalẹ̀ síbẹ̀ pàtàkì jùlọ gbogbo náà mùsùlùmí wà tí ò sí rọrùn fún wọn ọlọ́run kó máa fi rọrùn síbẹ̀ ọlọ́run kó wọlé àti tóbi rẹ̀ bó ṣe máa ṣe lè àbẹ̀lọ́run ìbára wọn kí ọlọ́run kó sọ́dọ̀ ọ̀run fún èmi tí màá máa sọ àti ẹ̀yin náà tí ẹ máa gbọ́ kọ́lọ́ jẹ́ kó wúlò fẹ́ ní kọ̀ọ̀kan wa tó bá dijọ́ gbé dà kí á mọ̀ òwò orí tí kálukú wá dúpẹ́ lórí kọ́lọ́ má jẹ́ kó bàjẹ́ àlékún orí kọ́lọ́ kó ṣe fẹ́ ní kọ̀ọ̀kan wa la hawla wala quwwata illa billah tafsiri wa èyí tí a ti ń ṣe láti gbà tí Ramadan ti bẹ̀rẹ̀ a ti dé ibi ọwọ́ parí Suratul Anbiya so ó kù àyà méjì èyí tí a fi parí Suratul Anbiya ní àná adé àyà one hundred and ten ṣùgbọ́n nígbà tí a fẹ́ bẹ̀rẹ̀ ní àná a bẹ̀rẹ̀ láti aya one hundred and six òun náà ni a ti bẹ̀rẹ̀ wọ́n kà fún wa a túmọ̀ èyí tí a kà ní àná kí a tó ṣe tẹ̀síìrì aya méjì tí ó kù tí a fi parí Suratul Anbiya ọlọ́run bá ṣàlàyé fún wa níbi aya one hundred and six ọlọ́run ní a'udhu billahi minash shaitani rajim. إن في هذا لبلاغا لقوم عابدين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن في هذا لبلاغا لقوم عابدين ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga ó ṣàlàyé fún wa wípé ọ̀rọ̀ tí a ti sọ ní one hundred and five nípa wípé ilẹ̀ ẹlẹ̀ yìí àwa tá a jẹ́ mùsùlùmí àwa náà ni a darí ẹ̀ nígbà tí Isa tó bá sọ̀kalẹ̀ bẹ́ẹ̀ náà sì ni ilẹ̀ ẹlẹ́ àlìjàn náà àwa tá à ń jẹ́ mùsùlùmí àwa lájogún ẹ̀ àwa láàní. ọlọ́run ní gbólóhùn tá a sọ yìí inna fi hàdà. inna fi hàdà làbàlà ọ̀lẹ́kọ̀ọ́mìn àbídín. ọlọ́run ní inna fi hàdà khabar information tá a fún yìí ó wà bẹ́ẹ̀ làbàlà gan. a fẹ́ jẹ́ kí ìfijíṣẹ́ a fẹ́ kó wà ní a fẹ́ kí àǹfààní kó wà ń bẹ̀ pé ó dọ́dọ̀ lè káwọ́mìn ábìdì àwọn èèyàn tí wọ́n jẹ́ olùtẹ̀lé tọ́lọ́wọ́n ọba tí wọ́n tẹ̀lé tẹ̀sù a fẹ́ kọ́kàn wọn balẹ̀ wípé àwọn ọlọ́wọ́n ọba jẹ́ tó ṣe wípé yóò ra iṣẹ́ wọn láre ẹ̀sìn tá a wọ́n máa sìn tí wọ́n ń sìn yóò wúlò fún wọn láyé yóò tún wúlò fún wọn tó bá ti jọ́ gbé dàkẹ́ àlọ́ ọlọ́ni wa ma arsalna. wa ma arsalnaka illa rahmatan lil alamin. ọlọ́run ní ìwọ ànábì àárọ̀ níṣẹ́ illa rahmatan lil alamin. àárọ̀ rizin tá a fi rán ọ níṣẹ́ òun náà ni wípé kó o lè bá a máa jẹ́ àánú fún gbogbo ayé pátá yányán òun náà la fi rọ́jìṣẹ́ ọlọ́run bá níṣẹ́ gbogbo ayé yìí edori àwọn màláíkà agẹ́bà ṣàlàyé fún wa màá sí wà lọ tó bá ti yàtọ̀ sọlọ́run àánú lòṣìṣẹ́ ọlọ́run bá jẹ́ fún gbogbo wọn látòkè tó fi délẹ̀ ẹ bá wá tẹ̀lé iṣẹ́ tàbí tó wá gbé wá tó kú sórí ẹ̀ òun ni yóò tún wá máa lẹ́tọ̀ọ́ sí àánú ọjọ́ gbìndàkìámà kọ́lọ́ọ̀jì káwa náà lẹ́tọ̀ọ́ sí àánú náà. kul innama. kul innama. إنما يوحى إلي أنما إلهكم إله واحد ọlọ́wọ́n bá ní kí ànábì ó máa sọ fún àwọn ìjọ rẹ̀ wípé ìnáma yúhà ìláyà dájúdájú èyí tí wọ́n fi ránṣẹ́ wá bá mi tí wọ́n ní kí n sọ fún yín ni wípé ànáma ìlà okùn ìlà òun wáhìdì wọ́n ní kí n sọ fún yín pé ẹ̀ńtọ́ lẹ́tọ̀ọ́ pé kẹ́ ẹ jọ́sìn fún ọlọ́run kan ṣoṣo ni ẹ má jọ́sìn fún nǹkan míì lẹ́yìn ọlọ́run ọlọ́run ní kí n sọ bẹ́ẹ̀ fún yín. fahal antum muslimun. fahal antum muslimun ọlọ́run ní kúnú mùsùlùmí sẹ́yìn ọ̀wá ní sẹ́yìn tí wàá jẹ́ mùsùlùmí ǹjẹ́ ẹ̀yin ti jẹ́ mùsùlùmí ìtumọ̀ náà ni pé ẹ di mùsùlùmí alistifuamu tó wà bẹ́ẹ̀ ọlọ́run fi ń pa wá láṣẹ ni pé ká di mùsùlùmí so iṣẹ́ tó náà wọ́n bá gbé fànàbí òun náà nìkan wá jẹ́ fún wa pé ọlọ́run nìkan là á máa sìn ẹ má sì ti ń sin ọlọ́run nìkan òun náà ni ó di mùsùlùmí káwọn náà dẹ́gbìyànjú láti sin ọlọ́run nìkan kálíbà di mùsùlùmí ọlọ́ni fa in tawalla. fa in tawalla faqul adantukum ala sawa. ṣùgbọ́n àwọn tá ọlọ́ni kò ṣe ọlọ́run ọba ó jíṣẹ́ fún ọlọ́run wa ni tí wọ́n bá tiẹ̀ wàá gún rí tí wọ́n bá kọ iṣẹ́ tàbí mú wa ọlọ́ni kálẹ̀ bí ọ̀wá sọ fún wa wípé àdántukùn. àdántukùn màálà sáwá. èmi ti fi iṣẹ́ tọ́lọ́wọ́ bá rán mi mo ti fi jíṣẹ́ fún yín o mo ti fi mọ̀ yín bákan kan náà ni mo ti fi mọ̀ yín gbogbo yín pátáyáyá mo ti jẹ́ṣẹ́ tọ́lọ̀ ní kí n jẹ́ fún yín àbí kí n sọ pé ọlọ́wọ́ ọba sọ fún wọn yín pé mo ti kéde fún yín wípé kò sí ní tó kù lẹ́yìn padà ti fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ jíṣẹ́ fún yín òun náà ni kọjá wípé inú kẹ́ lábẹ́ Islam kẹ́ ṣe jizíà tẹ́ ẹ bá wá gba jizíà onípa wa mùsùlùmí àkókò wa nìyẹn nítorí pé kẹ́ ẹ ọlọ́run ọba lẹ́ẹ̀fi lẹ́tọ̀ọ́ sí àánú ọjọ́ gbẹ̀dàkìyàmọ́ kì í ṣe pé a fẹ́ kí àánú wà fún yín gẹ́gẹ́ bá ti ṣe àkà fún wa láyé ń ṣùgbọ́n tá a bá mú yín ní tipátipá níwọ̀n bá díẹ̀ ẹ ní sọ pé ẹ fẹ́ rí àánú àlìkè àmọ́ tó yẹ kó ló jẹ́ àánú tó ga jù torí ẹ̀ ló fi jẹ́ pé ọlọ́ni kánábí ó máa kéde fún wọn wípé aláṣàwá ì báwọn náà ti jẹ́ pé àwọn náà ti sọ bá nàbí pé a ti dọ̀tá rẹ̀ àti yọ ọjọ́ ẹsẹ̀ kúrò lọ́rọ̀ rẹ̀ mí náà yọ ọjọ́ ẹsẹ̀ kúrò lọ́rọ̀ yín ṣùgbọ́n ìgbà tó lọ́wọ́ bọ̀ wà ní kí n wá gbógun wá bá yín àbí tó lọ́wọ́ bó fìyà jẹ yín ọlọ́wọ́ àyà àwọn ìdáni kọ́lọ́wọ́ kálẹ́bí yóò sọ pé wà ìní adìrí. wà ìní adìrí aqaribun am baidun ma tu'adun. èmi mi ò mọ̀ aqaribun bóyá nǹkan tó súnmọ́ ni am baidun àbí nǹkan tó jìnnà ma tu'adun nǹkan tí wọ́n ṣàdéhùn fún yín pé yóò ṣẹlẹ̀ sí yín ó lè súnmọ́. ó sì lè jìnnà kò sí lọ́wọ́ mi ìtọ́lọ́run ní ọ̀wá ṣàlàyé fún yín ni wípé tẹ́ ẹ̀ bá ti gba tọ́lọ́run ẹ máa retí ìyà ọlọ́run ìyà ọlọ́run wá ní o lè súnmọ́ sì nìyí o lè ṣe kí ni o lè jìnnà náà. إنه يعلم الجهر من القول ويعلم ما تكتمون. nítorí pé gbogbo tẹ́ ń ṣe pátá yẹnyẹ kò ṣe tó lọ́wọ́ bọ̀ ọ̀mọ́ ẹ ń bá ti mọ káwọ́lù yóò mọ fẹ́ èlò tí ò sí èméjì bẹ́ẹ̀ ìnáwó ya alámúlì jaharọ̀ mi nàlẹ́ káwọ́lù ọlọ́run ọba yìí ọba ló ṣe yí pé gbogbo tẹ́ ń ṣe ní gbangba mi káwọ́lù gbogbo ọ̀rọ̀ tí ń wá látẹnu yín nípa ìsìláàmù tẹ́ ẹ̀ ń ṣe àìdá sí Islam tẹ́ ẹ̀ ń sọ ọ̀rọ̀ àìdá sí alukurari kẹrì tẹ́ ẹ̀ ń sọ̀rọ̀ àìdá sí anabisa salam tí ẹ̀ ń sọ̀rọ̀ àìdá sí gbogbo àwọn tí wọ́n jẹ́ mùsùlùmí pátá yẹnyẹn gbogbo ẹ̀ pátá ọlọ́wọ́n bá mọ̀ ọ́ wọ́n ti kọ́ ọ́ lẹ̀ tí ò sí èmi jí mbẹ́ wàyàlàmù máa tẹ̀kùtùmù. wàyàlàmù máa tẹ̀kùtùmù. gbogbo tẹ́ ẹ fi pamọ́ sínú ẹ̀mí yín tẹ́ ẹ sọ jáde bóyá ìjọ ń sọ kọ́lẹ́kẹ́lẹ́ láàrin ara yín ni bóyá wà nù ọkàn yín ni kò sí ìtọ́lọ́wọ́ bọ̀ mọ́ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá ti wá sọ pé ó mọ nǹkan ó wípé ọlọ́run ọba yẹ̀jì zíkùn àlè yọ ọ̀sán yín lẹ́sàn lórí ẹ̀ tí ò sí èmi jì so gbogbo tẹ́ ẹ ṣe yẹ ẹ̀san bẹ lórí ẹ̀ tí ò sí èmi jì so bí laba tafsiri dé ní àná so tafsiri wa lónìí one hundred and one òun náà ni yóò ti bẹ̀rẹ̀ one hundred and one nínú suratu anbiya Quran twenty one náà. أعوذ بالله من الشيطان الرجيم وإن أدري لعله فتنة لكم لعله فتنة لكم ومتاع إلى حين قال رب احكم بالحق وربنا الرحمن وربنا الرحمن المستعان على ما تصفون ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga ó sọ fún wa nínú tẹ̀fsíìrì ti tòní ọlọ́ni wà in adiri la'allahu fitnatun lakum wa mata'un ila ọlọ́ni kò iṣẹ́ ọlọ́wọ́ ó máa sọ fún wa pé. وإن أدري لعله فتنة لكم. èmi òjíṣẹ́ ọlọ́run ọba ò mọ̀ la aláhù bóyá dọ̀míìrù tó wà níbi la alá yẹn àwọn àfáà ní tàkírùlẹ̀ azad wa ibu amil wákìtì dídì ilé ètò ọlọ́run ọba dì ilé ìyà tí ò tí fi jẹ yín àwọn tí ó já wọn kèfèrí nípa àìgbọ́n wọn àwọn fẹ́ kí àwọn tètè jẹ àwọn lójú ẹsẹ̀ ọlọ́run ọba wa ní pé ọlọ́run ọba yìí sẹ́ni tí èèyàn máa wá sọ pé mo ti bí ọ nínú ṣebí mo ti dìlé ìyá mi tẹ́tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ adé ọpọlọ ìyàtọ̀ náà ti dìlé tẹ́tẹ́lẹ̀ kọ́lọ́wọ́ asáré mu wáwájú ìgbà tó lóun ó fi jẹ èèyàn òun náà ni ó fi jẹ látara bẹ́ẹ̀ òṣìṣẹ́ ọlọ́run bá ń sọ fún wọn pé ó ṣeé ṣe kó jẹ́ pé tàkírul adab ìmáàdílé ìfìyàjẹ kèfèrí tó ṣe kèfèrí sọ́lọ́run wà ìbò áàmùlì wákìtì àìmọ́ sàsìkò tọ́lọ́wọ́ fìyà jẹ wá ọlọ́run sọ̀bàdé ó fìyà jẹ kẹfìrí ọlọ́run ní ó ṣeéṣe kó jẹ́ pé fitna ni fitna àdẹ̀mọ́ jẹ́ nǹkan méjì tẹ́sítì dáadáa ń bẹ tẹ́sítì tó jẹ́ kí ni ọ tó jẹ́ ti aburú ń bẹ méjèèjì náà ni fitna tó wà ń bì lè túmọ̀ sí i torí pé ẹ̀tọ́ ọlọ́run ọba ò tètè jẹ́ yà látara ètètè jẹ́ yà ọlọ́run ó lè padà wá túbá hmm. tó bá túbá yẹn fitna tọ́lọ́run ọba ṣe fún un ni pé dáadáa lọ́njẹ́ ó jẹ́ fún un tẹ́sì tọ́lọ́run ṣe yẹn fún un dáadáa ni pé mo fi ọ́ lẹ́nà bóyá ó sì túbá jésì máa wọ̀ ọ́ ná bóyá ó sì túbá lẹ́nu yẹn bá lọ túbá bọ́lá yẹn bá ti dìlé ìyá tí ó tètè fìyà jẹ yẹn o kí ló máa jẹ fún o ó máa jẹ àdánwò dáadáa fún ṣùgbọ́n náà bá wá dìlé tí ò wá túbá ẹ rẹ̀ pé fìtínà ẹ̀bú ló jẹ́ fún ìyá tí ó jẹ gbogbo ẹ̀ṣẹ̀ tó lọ́ba tó tún sẹ́yìn gbà tó lọ́ba fi ń dìlé ìyá yẹn fún wọ́n tó kó gbogbo ẹ̀ṣẹ̀ yẹn pọ̀ mọ́ kí ni o ẹ̀ṣẹ̀ ló di sẹ̀tẹ̀ tẹ́lẹ̀ dídílé tó wọn bá wá dì lé àlámọ̀rí yẹn fún kí ló wá jẹ́ fún bẹ́ẹ̀ o ó jẹ́ fìtínà aburú fún so ìmọ̀ dìlé yà ìkímọ̀ ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ìmọ̀ fi àsìkò tí ó fi yà jẹ yànyàn ìkímọ̀ ọlọ́wọ́n bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bí ìbàdàn pọ̀ lọ́wọ́ bọ̀ fàsìkò kú rẹ̀ yẹn nísìn ìkímọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kálukú bá ti fàsìkò kú àbàbọ̀ dúró de ìgbà tásìkò tí kú abẹ́ dé àbàlà fẹ́ yí padà ọlọ́ọ̀bà wa nítorí ẹ̀ yìí pé torí pé kú fẹ́ dé gangan ló ṣe kí ni o ló fi yí padà ọlọ́ọ̀bà ọ̀bà nígbà túbọ̀ ń tì mọ́ ikú fẹ́ dé rísì ìyẹn ló ṣe kí ni o o ló fi yí padà èyí náà lè gba ìsìláàmù lónìí kọ́ lóun dẹ̀mú kó lọ́sẹ̀ yìí eh. torí pé kò gbẹ̀ pé òun ó kú so lọ́dọ̀ wa pé kò gbẹ̀ pé yóò kú owó lójú ẹsẹ̀ yẹn yóò ti máa dẹ tọ́lọ́wọ́ so ìmọ̀ fi ìgbà tí ó fìyà jẹ wá ìmọ̀ fi hàn wá eléyìí náà tún jẹ́ ikma kan ní bẹ́ẹ̀bẹ́ látọ̀dọ̀ ọlọ́run ọba so fitina rere ń bẹ fitina aburú ó ń bẹ gẹ́gẹ́ bí àwọn àfa ti sọ òṣìṣẹ́ ọlọ́ba wa ní la Allahu fitnatun lakum. وإن أدري لعله فتنة لكم. èmi ọmọ bóyá fitnatun lakum ẹ̀yin ní titi yìí o bóyá fìtínà tọ́lọ́wọ́ bá bẹ́ẹ̀ fi ṣe fún yín ni pé bá fìtínà rẹ o lè túbọ̀ bẹ́ẹ̀ tọ́lọ́wọ́ bá fi ṣe fún yín pé kẹ́ ẹ lè bá a túbà ọ̀hún kó jẹ́ pé kí ni o fìtínà bú lọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ṣe kí ni o ló fẹ́ fi ṣe fún yín tẹ́ẹ̀ tí ayé tó fi lè pọ̀ sí tẹ́ẹ̀ fi ní túbà èmi ọ̀mọ́ ń tèmi o òṣèlú ọba sọ bẹ́ẹ̀ náà. wà á máa ta òun ilà hìn. wà á máa ta òun làálà òun máa ta òun ilà hìn. ìyẹn ló wà burú jù làálà òun máa ta òun ilà hìn. kó má jẹ́ rí pé ìtọ́lọ́wọ́ bá ń dìlé ìyàtọ́lọ́wọ́ ń dìlé ìyàfún yẹn ó fẹ́ kó jẹ́ mọ̀ta òun kẹ́ ẹ gbádùn ìlà ìdí yẹn ni pé ìlà wákìtìlì mọ́ọ̀t ọlọ́run fẹ́ kẹ́ ẹ gbádùn tẹ́ fi kú lẹ́yìn ikú kí ló wá kù eléyìí ló burú jù ẹ̀dùn ọba bá fàdánwò kàn láyé tọ́lẹ̀ túbá ọlọ́run ṣàánú ẹ̀ ẹ̀dùn ọba pẹ́ kó tó jẹ́ ìyà láyé ṣùgbọ́n fìyà yẹn jẹ́ láyé ìyàrá wa fi ń jẹ ìgbà tí ń jẹ ẹ lọ́wọ́lọ́wọ́ ọlọ́run tó wá kó lè túbá pẹ̀lú ìyà yẹn orí ọlọ́run fún un ṣùgbọ́n ẹgbẹ́ pé kò tù ú bá títí títí títí ọwọ́ àlò màtáù ó gbádùn ìlà irin bìdún ní táùbà lọ́ọ́dìgbà tó fi kú kò wá túbà irú ẹni bẹ́ẹ̀ bó ti kú yẹn ló ti bẹ̀rẹ̀ ìyà bí ó ti máa jẹ́ lọ ni kò lè kú òun ìyà láéláé ó ti bọ́ sínú ìyà kíni o ìyà ayérayé sokolo ọmọ yìí kí àwọn ká jẹ́ pé irú eléyìí ó ṣẹlẹ̀ sí wa ọlọ́run bá ń ṣàlàyé fún wa nínú aya one hundred and eleven oníkó ìṣọlá ọmọ ọmọ sọ wípé wá in adìrí. wá in adìrí làálàhù fitnatu lakum. èmi ò mọ̀ bóyá dídì lè yà àbá ìdí ẹ̀mọ́jọ́ tó lọ́wọ́ fìyà jẹ yín bóyá ó jẹ́ àdánwò rere àbádánwò òbu fún yín. wàmọ̀tárò ní ìlàhìn. àbọ̀lọ́wọ́ bá fẹ́ lò ó pé kẹ́ẹ̀kan gbádùn títí títí títí títí tí ó fi dìgbà tí ẹ fi kú inú bẹ̀yẹ ìlà inel mount tí ó fi dìgbà kú bẹ́ẹ̀ bí wọ́n bá fẹ́ ṣe kí ni o lọ́nà bá fẹ́ sọ di náà. kọ́lá rọ́bì kún bìlẹ̀ hákọ́. ọlọ́run bá wá ń ṣàlàyé nínú àyà yìí àwọn àfáà sọ yìí pé ọ̀tọ̀ lọ́wọ́ máa ní kànábì ó sọ ànábì sọ sàlám ànábì tó wá sọ pé ìwọ ọlọ́run rọ́bì kóńbìl hak ìwọ ọlọ́run ọba dájọ́ pẹ̀lú òdodo hmm. kọ́lọ́wọ́ dájọ́ pẹ̀lú òdodo. Hmm wàlà yahkumu bil haqqi illa Allah hmm, hmm. kò sẹ́ni tó lè dájọ́ pẹ̀lú dodo àyàfọ́lọ́ kìí pọ́lọ̀ bá máa ń dájọ́ pẹ̀lú nǹkan mi ká pọ́lọ̀ bá máa ń dájọ́ pẹ̀lú ìbàjẹ́ ara a gbọ́dọ̀ gbọ́rú ọ̀rọ̀ báyẹn yé ń bẹ̀ ìta àgbọ̀yé ni pé kọ́lọ́wọ́ bọ́ dájọ́ pẹ̀lú dodo torí pé òdodo náà nìkan náà lọ́wọ́ máa dájọ́ rẹ̀ àwọn àfáà ní alisti ìjálù fi àádátì nas ìmọ̀ kánjú nínú tọ́lọ́wọ́ bá dá mọ́ mi èèyàn ni kúlìkọ́lì ìsánú àjúùlà ọmọ ènìyàn àádáalẹ́ tí máa kánjú ni àárí wípé ìṣọlọ́wọ́ bá ti sọ níwájú wípé òun ọmọ bóyá ìyàtọ̀ náà bẹ́ẹ̀ fi jẹ́ ní ó súnmọ́ kí ni o àbójínà òun náà tó wá lọ bàláwọn kẹfìrì tí wàhálà wọn pọ̀ ó ní kọ́ọ́là kọ́ọ́là rọ́bì kùnbìlẹ̀ hákọ́. ìwọ ọlọ́run ọba tètè wàá dájọ́ tètè wàá fọ́ olódógúnlẹ̀ <laughs> ìsìnjà ló wà bẹ́ẹ̀ nínú sísí ọmọ ènìyàn ìsìnjà ló wà bẹ́ẹ̀ àdúrà ni tí àwọn tí wọ́n jáwọ́ ànábì ọlọ́run tí wọ́n máa ń ṣe ipe kọ́lọ́wọ́ bá ó fìdí òdodo múlẹ̀ òdodo yẹn náà ni pé kọ́lọ́wọ́ bá ó fìyà jẹ àwọn kèfèrí tí wọ́n gbà tọ́lọ́run àbí kọ́lọ́wọ́ bá ó fún àwọn mùsùlùmí níjẹ̀rí lórí àwọn kèfèrí òdodo sọlọ́ba fẹ́ kó sọlọ́ba bó fi tọ́lọ́bùdó sọlọ́ba fẹ́ kọ́lọ́ba bó fi múlẹ̀ nìyẹn lóbi jẹ́ pé ní sọ́tò àrọ́f àyà eighty nine gbogbo àwọn tí wọ́n jáwọn ànábì ọlọ́run tó ṣáájú lọ àdúrà táwọn náà máa ń ṣe nìyẹn pé ìwọ ọlọ́run ò wá dájọ́ pẹ̀lú òdodo wọ́n ní rabbana iftah baynana. rabbana iftah baynana wa bayna qawmina bil haqq. yẹn náà ni pé ìwọ ọlọ́run iftah dájọ́ baynana wa bayna láàrin wa àti láàrin àwọn èèyàn wa dájọ́ bilẹ̀ akọ pẹ̀lú òdodo wa anta khairul fatihin. wa anta khairul fatihin. tókè wọn lọ́wọ́ ọba ni ọba tó lóore ju gbogbo ẹni tí máa ń dájọ́ lọ kò sẹ́ni tó lóore tó wọ́n lọ́wọ́ ọba. ọlọ́run náà wàá padà bíi lásẹ̀ náà bẹ́ẹ̀ bí àwọn tó ṣáájú lọ bí wọ́n ti ń ṣàdúrà nìyẹn ìyẹn ló jẹ́ pé ìṣọ̀lọ́ ọba náà fi ṣàdúrà bẹ́ẹ̀ ọlọ́run ọba dẹ̀ fìdí òdodo múlẹ̀ ọlọ́run bìyà jẹ àwọn tí wọ́n jẹ́ àwọn kèfèrí wọ́n jìyà lógun Uhud wọ́n jìyà lógun Badiri wọ́n jìyà ní Hunain wọ́n jìyà lógun Azab wọ́n jìyà ní gaswato Khandak àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run fìyà jẹ gbogbo àwọn tí wọ́n jẹ́ kèfèrí ọlọ́run ọba fìdí òdodo ọlọ́wọ́ bá ṣe kí ni o ó fi múlẹ̀ látara àdúrà tí ànábì ṣe wa rabbuna. wa rabbuna rahmanu al-musta'anu ala ma tasifun. gbàdúrà ìṣọ́lọ́wọ́ ṣàdúrà yìí pé ìwọ ọlọ́run fìdí òdodo múlẹ̀ dájọ́ òdodo òṣọ́lọ́wọ́ bá ó wá tó wá ṣàlàyé ní pé ọlọ́wọ́n bá yóò wà Rabbuna. wa Rabbuna Rahman. ọlọ́wọ́n bá wa ti ń ṣe Ar-Rahman ọlọ́wọ́n bá wa Ar-Rahman yóò ó ní Al-Musta'anu. Al-Musta'anu ala ma tasifun. òun là ń wárẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ rẹ̀ òun là ń wá àánú lọ́dọ̀ rẹ̀ ala ma lórí nǹkan tí ẹ̀yin kèfèrí tẹ́ ò ń ṣèròyìn ẹ̀ tẹ́ ń ṣàlàyé rẹ̀ ẹ̀ ń ṣàlàyé pọ̀ ọlọ́run ẹ̀ lọ́lọ́ bímọ ọlọ́run sì bímọ àbùkù lẹ́fí ń kọ́ ọlọ́run ẹ̀ tó ń bú àdẹ́bísà sálàm ẹ̀ pè ní wèrè ẹ̀ pè ló ń dán àbùkù lẹ́fí ń kà nábì ẹ̀ tó ń bú kùránì ẹ̀ sọ pé orin ni àìmọye ẹ̀ tún ní ànábì lóhun irọ́ ni. Hmm ẹ fàyídà kan kùránì oríṣiríṣi nǹkan lẹ tún ṣe tẹ́ ń bú àwọn mùsùlùmí gbogbo àwọn nǹkan tẹ́ ẹ ṣe ìpátá yẹnyẹn wàrọ́bùnà arahman. wàrọ́bùnà arahman musta'an alama tasifun. ọlọ́run ọba wa làwa múlẹ̀ tí ó ràn wá lọ́wọ́ alama tasifun gbogbo ohun tẹ́ ẹ sọ nípa wa pátá yẹnyẹn ọlọ́run ní ọ̀rẹ́ wa lọ́wọ́ ọlọ́run ní alámọ̀ pé yóò ṣe kí o òun ni wọ́n bá wa fìyà jẹ yín lórí ẹ̀ àti sọ fún wa pé kí o ọlọ́run ọba ṣe kí o ó fìyà jẹ gbogbo àwọn kẹfìrí ọlọ́run padà fìyà jẹ wọ́n lórí gbogbo nǹkan tí àwọn tó jẹ́ àwọn kẹfìrí tí wọ́n ṣe sóràtúlẹ̀ abẹ́ sóràtúlẹ̀ àbíyá òun náà ni a parí yìí èyí tó jẹ́ pé súrà tí a bọ̀ sí òun náà ni súrà tó tọ́ a òun ni súrà tí ó jẹ́ pé a máa bọ́ sí lẹ́yìn súrà tó lẹ̀ àbíyá so wọ́n kà fún wa nínú wọ́n kà fún wa ní ìbẹ̀rẹ̀ súrà náà kó tó wá di pé wọ́n kà díẹ̀ fún wa níbẹ̀rẹ̀ súra náà kí a tó máa kọ̀ntínú tẹ̀síìrì wa náà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طه ما أنت أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلا الرحمن الرحمن على الأرش استوى له ما في السماوات وما في الأرض وما بينهما وما تحت الثرى وإن تجهر بالقول فإنه فإنه يعلم السر وأخفى سورة أبوسي سورة الطاعة súrà tí ó sọ̀kalẹ̀ ní nípanupọ̀ gbogbo àwọn afá onítẹ̀fsír ní ìlú maka òun náà ni súrà náà ló ti sọ̀kalẹ̀ èyí tí ó gbajúmọ̀ nínú tàn tí a fi lè sọ wípé súrà yìí sọ̀kalẹ̀ ní ìlú maka ìtàn náà gbajúmọ̀ púpọ̀ àwọn àfáà sì gbà pé a lè sọ torí pé ó gbajúmọ̀ ṣùgbọ́n àwọn ìwà àyàtò oríṣiríṣi tó wá ń bẹ gbogbo ẹ̀ pátáyányán olówàdàn ẹ̀yìnfà. òun náà ni ìtàn èyí tí ó ṣe wípé ó ṣẹlẹ̀ nígbà tí wọ́n sọ pé Umaru fẹ́ gba Islam hmm. ẹni tó jẹ́ sísítà Umaru ó kọ tá à ń pè yẹn ni Fatima ni ó kọ sista Umar Fatima tó bí tú Al-Khattab ọkọ tiẹ̀ ó ní Sa'id bunu Zaid ọkọ rẹ̀ ní Sa'id bunu Zaid àwọn méjèèjì ìgbà tí wọ́n gba wọ́n ti di mùsùlùmí kí umaru gangan tó di mùsùlùmí gẹ́gẹ́ bó ti wà ní òtún náà ẹ tí wọ́n máa kọ́ wọn ní kùránì tí wọ́n máa kọ́ wọn ní kíkà kùránì àti túmọ̀ rẹ̀ ìkànnì àwọn sọ̀hábà ní tá a mọ̀ sí Khabbab bunul Hariti so oní ń kọ́ wọn ní kùránì ẹ̀rí wọn lẹ́nìkan wá pàdé Umaru lójú ọ̀nà ó sọ fún Umaru yìí pé ìwọ Umaru ó kàn máa alẹ̀ máwọn èèyàn tí bá gba ìsìláàmù sísítà rẹ gan lẹ ó ti gba islam ilé rẹ ti ń jò ilé tiẹ̀ gan ò di ó ń jò o sì fẹ́ máa sọ pé nìkan gba islam o fẹ́ máa sọ pé wọn náà fẹ́ lọ máa fìyà jẹ lórí tó lè bẹ̀rẹ̀ láti ilé rẹ yẹn wá bí umaru nínú umaru bá padà ó bá lọ sí ilé sísítà rẹ ìgbà tó débẹ̀ tó kànlẹ̀kùn àwọn ka lọ́wọ́ ni. Lo Sura tí wọ́n wá ní wọ́n ń kà lọ́wọ́ ń jọ́ náà ní súra tó tọ́ a ìgbà tí wọ́n rí wọn ẹ̀rù bá wọn wọ́n ní kọ̀bábùnà àrítì ó lọ fi ara pamọ́ sí inú bìkan pamọ́ bíi kíchìn èyí tó jẹ́ yí pé ẹ̀rù mọ̀rù bá so látara bẹ́ẹ̀ wọ́n dọ́gbọ́n daṣọ bo nǹkan tí wọ́n ń kà lọ́wọ́lọ́wọ́ Umar wá wọlé ọdún Umar Umar béèrè lọ́wọ́ wọn pé kí lẹ̀ ń ṣe aláwòṣe kankan mo gbọ́ yomoyomo tẹ́ ń wí kí n tó wọlé kí lẹ̀ ń sọ sọ ọ̀rọ̀ sáà tí wọ́n gbà tí wọ́n exchange ọ̀rọ̀ pẹ̀lú wa àti sísítà rẹ̀ inú bí Umar wọ́n ní ó mú nǹkan kan ó fi na. ẹ̀ sísítà rẹ̀ ó fi nà ní orí ìtọ́jú pé ẹ̀jẹ̀ ó dalẹ̀ ẹ̀jẹ̀ yẹn wá dà sí bí ìwé tí wọ́n ń kà àti sísú àtútọ́ àti ọwọ́ ìyẹn náà lọ́wọ́ jẹ́ kí Umaru wá wo ìwé náà àgbèsè tẹ́ǹkà nìyí ọwọ́ àyẹ̀wò látara yíyẹ̀wò yẹ̀wò òun náà wá kà lọ sísàlẹ̀ ọlọ́run bá wá lo bí ti ń katọ́ ọlọ́run bá lò ní sábà bíi pé kóun náà fi di ẹnì tó jẹ́ mùsùlùmí so eléyìí oríṣi àwọn ìtàn ni bí wọ́n ti sọ síbẹ̀ ìtàn pé ó jẹ́ ìtàn tí ó gbajúmọ̀ so nípa gbígba ìsìlámù Umar látara bẹ́ẹ̀ Umar ní pé ah wọ́n nígbà náà kọ́ fẹ́ fún níwèé yẹn gan wọ́n sọ fún yí pé ìwọ Umar òun lè fọwọ́ kàn án torí pé o wà ní mímọ́ tó o bá fẹ́ fọwọ́ kàn ìtọ́ ọ̀kan ṣe ni pé ọ lọ wẹ̀ ìwẹ̀ jánábà ìgbà tó bá wá dé ó mọ̀rù gbà láti ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ̀ ìwẹ̀ jánábà ó padà dé ọwọ́ àìsàn wa kà kó tó wá gba Islam kó tó wá máa mú lọ sọ́dọ̀ ànábì láti lọ sọ pé òun ti di mùsùlùmí sọgbàrá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lónà ni pé ọjọ́ ká sáà mọ̀ wípé sùwàtútọ̀ a gbogbo àwọn tí wọ́n jẹ́ àwọn mufasiru òun ni wọ́n gbà wípé ibi tó ti sọ̀kalẹ̀ ní kíni o maka ọ̀rọ̀ tá a lè kàn fi trace nípa wípé maka ló ti sọ̀kalẹ̀ òun náà ni pé ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ nípa gbígba islam umar ṣùgbọ́n ọ̀rọ̀ náà bó ti jẹ́ pé gbogbo àwọn ọ̀rọ̀ náà wọ́n rí wáyàtì náà gbogbo ẹ̀ ló wà dọ̀ ìfà <coughs> lẹ́yìn wá ìgbà náà súra yìí súra tutọ́ a gẹ́gẹ́ bí àwọn tí wọ́n máa ń wá ọ̀rọ̀ oríṣiríṣi rọ́jọ́ àìmọye ọ̀rọ̀ òun náà ni wọ́n ti hun jọ lórí súra yìí èyí tó jẹ́ wípé àwọn àáfàá sọ wípé a gbọ́dọ̀ gbá wọlé ẹ̀rí wọ́n ṣàlàyé fún wa wípé ọlọ́run ọba nínú àdìsí kan wọn lábí ìrora ló gbà wá àdìsí tó lẹ́ẹ̀pọ̀ ni ipe ọlọ́run ọba ka sóràtù tọ́ a ọlọ́run tó ka sóràtù Yàsín síwájú kó tó dá ádámọ̀ ó one thousand years tí ó dá ádámọ̀ òun ló ti wá ka súrà yìí táwọn màláìkà sì gbọ́ tí àwọn màláìkà wá ní ah, àwọn kan ni wọ́n sì sọrú súrà báyìí kalẹ̀ fún un. Ah, ah. sọ àwọn kan ní ó sì máa karú súrà báyìí àwọn mọ̀ kí àwọn olú ẹni bẹ́ẹ̀ àwọn mọ̀ kí wọ́n kú oríire o ọ̀rọ̀ tó lẹ tẹ́yẹ́yẹ́ ni tí ò sí èméjì mbẹ́ gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé so a lè sọ pé nǹkan kan tí a fẹ́ ṣàfitì pẹ̀lú súrà eré tá a fi wá gbé àpọ́nlé kan fún un nínú àdìsí kan dáhà sọ pé a ah, ẹ ọ wá fún ní àpọ́nlé kan so kò sí ju pé òun náà jẹ́ súrà kan nínú àwọn súrà èyí tó jẹ́ pé ó wà nínú alukurani kẹrin ẹ wàá rí súrà tún tọ́ ayì ẹ̀kọ́ tọ́lọ́mọba fẹ́ kọ́ wa níbẹ̀ ó sọ ìtàn ànábì Musa aleyhi salatu wa salam ọlọ́run sọ ìtàn rẹ̀ ká sọ yí extensively ó sọ ọ́ ní nǹkan tó fẹ̀ dáadáa ọlọ́run sọ ìtàn Musa ní ibẹ̀ ẹ rí i kó ní pé a máa bọ́ sínú ẹ̀ a máa sọ̀tàn Musa lọ bẹ̀tẹ̀ a ṣàlàyé àwọn nǹkan ìpele mẹ́rin kan wà tí Musa tọ̀ tá a máa bá nínú súra yìí náà ìpele mẹ́rin ni òní Musa tọ̀ kí ni ìpele kí ni ìpele àkọ́kọ́ òun náà ni wípé Musa alayhi salatu wa salam wọ́n jẹ́ ká mọ̀ wípé ìbẹ̀rù ọlọ́run nìkan là á máa bẹ̀rù ṣùgbọ́n kò sí nǹkan tó burú kọ́mọ èèyàn orí ń tán balẹ̀rù kó sì sá èèyàn lè rédíò tí ó sì họ kó wá máa ṣàlàyé fún yín pé à ìbọ́lọ̀ nìkan ni ó yẹ kí a bẹ̀rù ó sì á rédíò tó wá ọ ó ti bẹ̀rù ejò nù ìtọ́ba yẹ kéèyàn bẹ̀rù á dà kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bó ti ẹ̀ jẹ́ pé gbígbàgbọ́ èèyàn bá ti ń lo òkè sí bẹ́ẹ̀ náà ni máa fún èèyàn ní akin sí ìgbàgbọ́ Musa ó ń lo òkè sí pẹ̀lú bẹ̀rù ìyẹn yóò jà ọkọ ṣàlàyé bẹ̀rù fún wa gẹ́gẹ́ bó ti wà nínú súrà yìí náà ẹ̀ẹ́rì ìgbàdo náà bá fẹ́ sá tó fẹ́ gbéṣẹ́ fún Musa ọlọ́run sọ fún Musa wípé ìwọ Musa wà álìkì àsọ̀ọ̀kà ju ọ̀pá rẹ lẹ̀ fàlámàrọ̀ àtàtàzù nígbà tí <laughs> Musa wá rí ọ̀pá yẹn tí ń yíra padà kàánà àjàn so ọ̀pá yẹn bí ìgbà tí àlìjẹ̀nu. No? àjọ̀dún náà máa ń yíra padà so ọlọ́run ọba sọnù sátúm nọ́mìlì aya one hundred and ten àbí one hundred and fifteen sí ni ọlọ́run ọba sọ ń bẹ̀ wípé ìwọ ìgbà musa oníwàlá mudbiran musa nígbà tó ju ọ̀pá lẹ̀ ọ̀pá bá dejò nígbà tí ọ̀pá di ejò mọ́ Musa lọ́wọ́ ojú ẹsẹ̀ Musa pérégere ẹ̀rù ti bẹ̀rù tó ìbẹ̀rù Musa alákọ̀ọ́kọ́ nìyẹn ayé akínní ayé ẹlẹ́kẹ̀wàá ọlọ́run bá sọ̀rọ̀ nípa nínú suwatu kìnì suwatu namli ọlọ́run ní pé Musa wàlá mùdìbírọ̀nù wàlámùyọ akì ó ọni tí ò sí ò padà sẹ́yìn ọlọ́wọ́ bá ń ṣàlàyé fún wa ọlọ́wọ́ wa ní ya Musa. ya Musa la takhaf. ọlọ́wọ́ ni wọ́n Musa ọlọ́wọ́ sẹ̀ wá pé padà pé má bẹ̀rù inni la yakhafu ladayya al-mursalun inni la yakhafu ladayya al-mursalun inni la yakhafu ladayya al àwọn tí wọ́n bá jẹ́ ẹni tẹ́bi ọlọ́run bá bá fẹ́ ránṣẹ́ wọ́n èé bẹ̀rù gbà tó bá fẹ́ rán wọn ṣẹ́ ọlọ́run bá fi Musa ọlọ́run fi lọ́kàn balẹ̀ so ìpele alákọ̀ọ́kọ́ nìyẹn fún Musa wọ́n ní ọmọ kékeré òde bíi ẹrù oníkíyìn o ó lẹ̀rù ọ̀bá ṣùgbọ́n tẹ́rù bá ti kọ́kọ́ bà lákọ̀ọ́kọ́ nígbà ọ̀bá tó yá ẹ̀rù yóò tó dínkù díẹ̀ bàtà wọn bá ní kí Musa kọ́ ọmọ ọlọ́sọ́dọ̀ Fáráò nínú sọ́ọ̀tù tọ́ àyè náà ní àyà forty four sí àyà forty five ọlọ́ni kọ́ọ́lá àwọn méjèèjì ta ni wọ́n lọ sọ́dọ̀ Fir'aun wọ́n ní rọ́bànà ìnáná nàkọ́ọ̀fù. rọ́bànà ìnáná nàkọ́ọ̀fù àyìnyà fúritọ̀ àlẹ́yìnà. wọ́n ní ìwọ ọlọ́wọ́n ba ẹ̀rù ń bà wá kí Fir'aun kó mọ̀ kọjá làlẹ́ wa lórí àwọn àyìnyà tìwọ́ yẹtọgá. àbí kíkìrì ọ̀dọ̀ owó wà ìtọ́bi ìwà kọjá àlà kọ́mọ̀ wúlé àwọn lórí kọ́ọ̀lá látàkọ́fà. kọ́ọ̀lá látàkọ́fà. ọlọ́ni ẹ̀yin méjèèjì wá àti àrùn ọlọ́ni ẹ̀yin méjèèjì ẹ má bẹ̀rù. ìnáni mákùmá asma wa ara. èmi ọlọ́run máa ń bẹ pẹ̀lú yín mò ń gbọ́ gbogbo nǹkan tẹ́ ń wí mo tẹ̀ ń rí i. ànábì Musa ó express ìbínú ara rẹ̀ níbí tẹ́tẹ́lẹ̀ ó wọ́n ni ó ti sá fún fèrè áwùn lẹ́tẹ̀lẹ̀ náà nígbà tí wọ́n kọ́ sá kúrò lé ni ó tún máa lọ ọ̀dọ̀ fèrè áwùn níbẹ̀ yẹn kò sọ pé à èlé lọ́wọ́ ẹ̀rù ń bà mí o ṣùgbọ́n tó sọ ni wípé ẹ̀rù ń bà mí. àyìnyá fòrò tán aláìná. kọ́mọ̀ bá a lọ wùwà tí ò da tí ó wà kọjá àlà láwọn lórí. àwọn àyìnyá tó gọ́. àbí kọ́mọ̀ lọ wùwà ìkọjá àlà náà só látara bẹ́ẹ̀ nígbà tó wá yá tó dọ́dọ̀ Fáráò tí ó di pé àwọn onídán tí wọ́n jọ ń ju eh, nǹkan lẹ́ẹ̀lẹ́ kò ṣàlàyé pẹ̀lú ń bá wọn mọ́ ọlọ́run ní inú sọ́ọ̀lù tọ́ra yẹn náà ní àyà sixty seven sixty sixty eight fa awjasa fi nafsihi khifatan Musa. فأوجس في نفسه خيفة موسى. Ọlọ́run ní Musa nígbà tó di kan lẹ̀lẹ̀ ó kàn fi ìbẹ̀rù Musa fi ìbẹ̀rù sínú ẹ̀mí rẹ̀ ni kò sọ mọ́ nígbà tó rán sí fìrẹ̀ ó sọ ni ìgbà tó jọ pàálẹ̀ lákọ̀ọ́kọ́ tó dejò ọ̀họ́ ni lẹ́wù tó ti yàtọ̀ sí mo ti wà tele so lálàkọ̀ọ́kọ́ ọ̀họ́ lẹ́lẹ́ẹ̀kejì ẹ̀kọ́ sọ pé ẹ̀rù ń bà ní lẹ́lẹ́ẹ̀kẹta ìbẹ̀rù yẹ ló fi sínú ẹ̀mí. fàáwùjà sàfi nafsihi khifatan Musa. so Musa fi bẹ̀rù sínú ẹ̀mí kúnná làtà. kúnná làtà kọ́. torí báwa máa ń mọ ń bẹ nínú ẹ̀mí èèyàn àwọn ọlọ́wà sọ pé nǹkan kan bẹ nínú ẹ̀mí rẹ̀ máa bẹ̀rù. innaka antal a'la. so ìwọ Musa ìwọ ló borí má bẹ̀rù so ẹ wá wo ẹlẹ́ẹ̀kẹrin ìpele Musa ìyẹn wà lóṣù àtúnṣe ọ̀rá ìpele Musa ní ẹlẹ́ẹ̀kẹni àyà sixty one àti sixty two nígbà tí Fíráúnù wá ń lé mú ó lé àwọn èèyàn Musa àwọn Bani Israel ó lé wọn lọ wọn ti wà ní odò. falamma tara aljamani qala asuhabu Musa. nígbà tí àwọn èèyàn Musa rí àwọn Fíráúnù àwọn èèyàn Fíráúnù náà rí àwọn èèyàn Musa lọ́ọ̀kan àwọn Musa àwọn bani Israel àwọn tí ń bẹ̀rù tiwọn bẹ́ẹ̀ Musa léwu tiẹ̀ ti kọjá ìbẹ̀rù àwọn yẹn gbàgbọ́ ah Musa inna lamudiraku inna lamudiraku ah ọwọ́ ti bà wá báyìí o <laughs> pẹ̀lú bá a ti ń lọ yìí ọwọ́ ti bà wá kọ́ọ̀lá kálá. kọ́ọ̀lá kálá. musa ní ọwọ́ kankan ọba wá. ìnáma ìyàrá bí sayahadi. ọlọ́run ti wà pẹ̀lú mi sayahadi òun kan ìwọ ọ̀rọ̀ abẹ́ mọ́ sọlọ́run ti wà pẹ̀lú mi sayahadi ni òní ó fi mí mánà lóbi jẹ́ pé bá a bá ti ń sin lọ́run sí dáadáa bẹ́ẹ̀ ni ìbẹ̀rù ó mọ kó wá tó o bá ṣe lọ́n dáadáa ìbẹ̀rù lè kó lórí ẹ̀mí ẹ̀ láéláé tó o bá ṣe lọ́n dáadáa tó ẹgbẹ́ ẹ̀ṣẹ̀ lèèyàn bá ń dá ní gbogbo ìgbà kò sí ìbẹ̀rù lè kó lórí ẹ̀mí ẹ̀ tó ẹgbẹ́ ní dẹ́ṣẹ̀ bí ẹ tó purọ́ ni ẹ tó ti pa àìmọye rọ́ tẹ́tẹ̀lì kọ́ lọ gbé fáìlì kan wá kọ̀mọ́tẹ́lẹ̀ fáìlì gan ṣe ó sáré àwọn ìwé kan lẹ́lẹ́mẹ̀ wàhálà ti dé tó gbé wàhálà ti dé bá so ṣùgbọ́n ló bá gbé bá ń sọ òótọ́ rẹ pé òótọ́ ló bá wà bẹ́ẹ̀ kódà kó lè bẹ́ẹ̀ gbogbo fáìlì ní kìnnìkì lọ́kàn ní kìnnì yóò rọrọ rúnú yàrá rẹ ni. yóò tún sọ pé ti gbàgbé kan sábẹ́ bẹ́ẹ̀. so yóò rẹ bẹ́ẹ̀ ẹ̀ tún ẹ̀ mà tún wo eléyìí tí ọ wà mí yìí. tó bẹ́ẹ̀ náà làwọn náà gbọ́dọ̀ máa gbìyànjú kó jẹ́ wípé bá a bá ti ń jọ́sìn bẹ́ẹ̀ bá ti ń súnmọ́ lọ́rùn sí tó bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ti ṣàánú yín hmm, hmm. lóbi jẹ́ pé téèyàn bá fẹ́ di wàlíyù ọlọ́run ó ní òṣìṣẹ́ ọlọ́run bá sọ wípé inú àbẹ ẹnìkan ò lè di wàlíyù ọlọ́run bá àbí kó jẹ́ pé ìtọ́nà bá bá sọ dọ̀rọ̀ èèyàn fún náà ni ó máa ṣe kò ní máa ṣe nǹkan míì kì í sáwọn ṣe iṣẹ́ tí ó máa ṣe nǹkan míì tó yàtọ̀ sí tọ́lọ́ ni ó ṣe ọlọ́run tí mo bá ní kọ́ máa ṣe yẹn ilá mọ́tàn tù àlè yìí tí mo bá sọ dọ̀rọ̀ èèyàn lé lórí òun lè yẹ tí bá ti ń ṣe ní gbogbo ògbà yọ wà dẹni ọlọ́run ọlọ́run sọ pé màá di ọwọ́ rẹ̀ màá di ẹsẹ̀ rẹ̀ màá di ojú rẹ̀ màá di gbogbo ẹ̀ èrò wa ní bàmà sùpẹ́tẹ́ bá súnmọ́ náà dáadáa kò sí ni ẹ̀rù kú máa bà á ẹ̀rù èèyàn gan máa bà gbogbo nǹkan ni ọmọ bẹ ni ọmọ ni ọmọ bẹ̀rù tó gbé kí ni o kò máa sún ìbẹ̀rù rẹ̀ mókè sọ́dọ̀ ọlọ́run so ká sún ìbẹ̀rù wa àwa náà ká sún bẹ̀rù wa sókè sọ́dọ̀ ọlọ́run tá bíbẹ̀rù wa ti wà ká ní ó tún sún sókè sí ọkàn wọn balẹ̀ ẹlòmíì ẹ̀rù òsì ló bà á ó sì lọ kọ̀míìtì tí ò dá ẹ̀rù òsì ọlọ́run ti lè ṣe pé òun ti fẹ́ ọlọ́run ti fẹ́ gbàdúrà rẹ̀ yọba tó wà lọ kó sínú wàhálà yọba kó rẹ̀ sínú wàhálà torí pé ẹ̀rù òsì bà á. ṣùgbọ́n ẹ ń bá jẹ pé ọ̀pọ̀ kan balẹ̀ sọ́dọ̀ ọlọ́run yóò pé ọlọ́run àsìkò tó lọ́ọ́ fẹ́ gbàdúrà àwọn òtí ìtòlè tó bá dé yóò gbàdúrà àwọn bẹ́ẹ̀ni àwọn akẹ́kọ̀ọ́ lọ́lọ́ ẹ̀rọ bàtún máa bá yọba tún máa kó sí nǹkan mi so ká má máa bẹ̀rù lábẹ̀rù ju, ní máa kó báyàn ni so lára nǹkan tí sùwàtú tọ́ a tó ń ṣàlàyé fún wa nípa Musa òun náà ni eléyìí so súra yìí gẹ́gẹ́ bí àwọn àfáà gẹ́gẹ́ bí wọ́n ti ṣàlàyé fún wa nínú súra yìí a rí i pé súra yìí ó bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn lẹ́tà méjì <clears throat> lẹ́tà alákọ̀ọ́kọ́ òun náà ni tọ́ọ̀ lẹ́tà ẹlẹ́ẹ̀kejì òun náà ni ááwù lára wàhálà èyí tó ti ṣẹlẹ̀ sí àwọn tó ṣáájú lọ òun náà ni kí wọ́n máa wá ìtumọ̀ àwọn lẹ́tà yìí wọ́n ní pé kí ni ìtumọ̀ àwọn lẹ́tà yìí a kì í fẹ́ ká máa wá ìtumọ̀ àwọn lẹ́tà yìí ọlọ́wọ́n bá ti bẹ̀rẹ̀ kùránì pẹ̀lú àwọn lẹ́tà oríṣiríṣi lẹ́tà fourteen lọ́lọ́wọ́n bá tú sínú gbogbo lẹ́tà alárúbáwá tó jẹ́ twenty eight àbí twenty nine ọlọ́wọ́n á lo fourteen níbẹ̀ ọwọ́ á lò sí súrà twenty nine nínú kùránì. No ó fi bẹ̀rẹ̀ àwọn súrà twenty nine ó dá wọn yọrí ó fi bẹ̀rẹ̀ wọn nínú alukurani Karim àwọn èèyàn kó lẹ́tà yẹn jọ àwọn àfáà tí wọ́n jọ́jọ́ gbọ́n wọ́n ní nasun hakimun kọ́tìhún láùsídùrùn wọ́n ní ọ̀rọ̀ ọlọ́run ni tó jẹ́ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n tí ò síyèméjì ń bẹ́ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ọlọ́run ọba nìkan ló mọ in tó pamọ́ sábẹ́ rẹ̀ so lẹ́tà yìí ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ àwọn súrà yìí inú súrà kan náà àwọn súrà tọ́lọ́run ọba fi lẹ́tà náà bẹ̀rẹ̀ òun náà ni súrà tó tọ́ a òun náà ni ó wà àwọn ọ̀rọ̀ táwọn èèyàn wá sọ táwọn àfọ̀gbà wọlé ọ̀rọ̀ mẹ́ta ni nípa tọ́ a àwọn tí wọ́n jẹ́ àwọn kholaf aláwọn kan tá à ń pè ní salaf òun làwọn tí wọ́n bá nàbí lògbà àwọn tó tó wá lẹ́yìn wọn àtàwọn tó tó wá lẹ́yìn wọn àwọn ni wọ́n ń pè ní salaf wọ́n lo àdìsí ànábì pé khairul qurun sẹ́ńtúrì tó dáa jù òun náà ni kọ́rí ní sẹ́ńtúrì tèmi súnmọ́ lẹ́dínà yàlúùnà hùn súnmọ́ lẹ́dínà yàlúùnà hùn lẹ́yìn náà ni àwọn tó bá tún tẹ̀lé wọn àtàwọn tó bá tún tẹ̀lé wọn wọ́n wá ka sẹ́ńtúrì mẹ́ta wọ́n ní àwọn eléyìí ni wọ́n jẹ́ sẹ́ńtúrì tó lóore jù tá a máa pè ní sálàf àwọn tó jẹ́ sálàf ìta bá lọ́dọ̀ wọn ni pé tọ́ a ọlọ́run nìkan ló dá ní ìmọ̀ rẹ̀ tó fi ju gbogbo nǹkan lọ pátá yẹn yẹn ṣùgbọ́n àwọn afáàtọ̀ wa wá lẹ́yìn àwọn ń ti wọn lára àṣìṣe tí wọ́n ṣe nìyẹn wọ́n fẹ́ wá túmọ̀ fún gbogbo nǹkan wọ́n fẹ́ sọ yí pé rárá kò yẹ kó jẹ́ pé ọlọ́run òun nìkan ni wọ́n mọ gbogbo nǹkan àwọn yẹn náà bá ń béèrè oríṣiríṣi nǹkan lọ́wọ́ wọn ó rí pé ó kọ namula Sulaimanu awúrẹ́bẹ Sulaimanu kí ló kọ rẹ̀ wọ́n bá láwọn ọmọ owó kọ ẹ̀ káàkiri ajá àwọn àṣàbùlì káfí kí ló kọ rẹ̀ wọ́n bá wọn kọ rẹ̀ káàkiri <laughs> so gbogbo àwọn oríṣiríṣi wàhálà tí àwọn tí ó ṣáájú lọ tí wọ́n kóra wọn tí àwọn tó yẹ pé àwọn tó jẹ́ àwọn kọ́láf àwọn tó wá lẹ́yìn ọ̀rẹ́ yìí lẹ́yìn àwọn tó jẹ́ àwọn khairul kurun tí wọ́n lọ tán gbólóhùn tó burú tó jáde lẹ́nu wọn táwọn àfáà ní gbólóhùn burú ni tó jáde lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n jẹ́ àwọn aṣááyírọ̀ òun náà ni wípé tọ̀rí kọ́tù sálàf aslam wà tọ̀rí kọ́tù kọ́làf alam wà ahkam wọ́n ní ìlànà àwọn sọ̀hábà àtàwọn tó tẹ̀lé wọn tó ṣáájú lọ ìlànà wọn ìlànà mọ́ béèrè ni ìdí èèyàn ti gbọ́ báyìí kó kàn gbá wọlé hook line and sinker kó o kàn gbá wọlé láì ní béèrè kankan nípa rẹ̀ wípé ìlànà àwọn tí wọ́n ṣáájú lọ nìyẹn wọ́n wá ní ìlànà títa wọn ó ní ìlànà ìmọ̀ wá ìmọ̀ ìlànà ìmọ̀ wá pé ikimọ̀ ó ní bẹ nínú kankan ẹ̀rí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó burú jù ni nínú ọ̀rọ̀ tó jáde látẹnu àwọn àfáà tó jáde àwọn àfáà yìí tó yẹ pé ọ̀rọ̀ tó burú jù ni ìlànà àwọn tó ṣáájú lọ òun ni ìlànà tí ìmọ̀ ń bẹ ń bẹ òun ni ìlànà tí ọgbọ́n ń bẹ ń torí pé ìlànà bóṣìṣẹ́ bá ti gbélẹ̀ fún wọn pátá yẹn òun náà ni wọ́n tẹ̀lé àbídẹ́ bàbá sọ pé ìlànà òjíṣẹ́ ọlọ́run bá gangan náà kódà tó lànà tẹ́lẹ̀ ló lọ́ọ́ yà kú tó gbé ní tí wọ́n gbẹ́lẹ̀ lọ àlẹ́bí sàlám òun kí ni òun ni wọ́n lò tẹ́yìn wọ́n á gbàgbé ẹgbẹ́ jù wọn lọ ọ bí ìgbẹ́ yìí lẹ́gọ̀ọ́ ẹ̀sọ́ pé tún gbẹ́jà lẹ́bí lọ́dún tẹ́ bá tilẹ̀ gbẹ́ jù lọ. so látara bẹ́ẹ̀ fàkúlù khairin fìtìbáì mọ̀sálà sọ gbogbo rere pátá yáyá òun náà ní ká máa tẹ̀lé àwọn tó ṣáájú lọ. sọ ìmọ̀ tẹ̀lé tí wọ́n bá gbà lẹ́nu àdébísà sálàm òun náà ní fi ń dáa so aburú ń bẹ wàkúlù sáré fìtìdá ìmọ̀ nìkọlàfù so aburú ló kún bí nǹkan tí àwọn tí wọ́n já àwọn tó wà lẹ́yìn tí wọ́n ń gbìyànjú àti mú wá tí àbáládọ́ àwọn sálàm tó ṣáájú lọ aburú ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ká mọ̀ jẹ́ tó ṣe yí pé a máa gba irú aburú bẹ́ẹ̀ wọlé ẹ̀ nínú túmọ̀ alákọ̀ọ́kọ́ tí àwọn tó ṣáájú àwọn tó ṣáájú lọ ò fún tọ́ a èyí tó jẹ́ pé àwọn tí wọ́n wá dé lẹ́yìn ò ní wá fún un wọ́n ní tán ayẹ wọ́n ní okọ̀ ni pé ó túmọ̀ sí pé ànábì okọ̀ ànábì ni tọ́ a anabi tó mọ́ tọ́ irú ànábì tó jẹ́ áádí olùfinimọ̀nà so wọ́n wá lọ àdìsí tí ò dára òun ni wọ́n gbẹ́kẹ̀lé ipe ànábì sọ pé lí ń dàrọ̀ bí asharata asma. wípé ọ̀nbẹ fún mi lọ́dọ̀ ọlọ́run ọba mi orúkọ mẹ́wàá wọn ànábì wàá dá kọ́ bẹ́ẹ̀ pé èmi mọ̀ ń jẹ́ tọ́ a èmi mọ̀ ń jẹ́ Yasin ànábì kan ló ń jẹ́ bẹ́ẹ̀ o àdìsí tí ò dáa ni ó sì ti kọ́ lẹ́nu àwọn èèyàn wọn kí Muhammad tọ́ ha Muhammad Yasin so kìí so kọ ànábì rárá kò síbi tá a lé gbogbo àwọn tó ń jẹ́ àwọn àfa tábàlọ́ mọ̀jìmọ́ fatawa Sheikh Ibn Baz ama máa wani ń bẹ̀ wọ́n a wà min asma ìnàbí sàlám tọ́ a àti yá sí kò sínú kọ́ ànábì bali uma minal urufi almuqatta'a ara fita kama fi bẹ̀rẹ̀ kuraani ni so gege bá a ti fi bẹ̀rẹ̀ kuraani pẹ̀lú salt cough no bẹ́ẹ̀ ló ti rí so kọ́ ànábì rárá bẹ́ẹ̀ náà ni àfáà wa ṣe eh, eh, ibnu stemin bẹ́ẹ̀ làwọn náà ń sọ nígbà tó wà nínú sẹ́rí riyadu sọ̀lì yìí wọ́n ń ṣàlàyé fún wa yí pé tọ́ a tẹ́ ìwó yẹn àrífáàdì min urufil ijai aráàfin méjì nínú àwọn aráàfin lárúbá náà lẹ́tà lárúbáwá àdúhù máa tọ́ wàsáni àhù aráàfin lárúbáwá ni wàlẹ́yìn sátì ismail asmail nàbísà sálàmù kèé so kọ kẹkẹ ló kọ ànábì sọ kàmẹ́sà àmà ọba gẹ́gẹ́ bá wọn kan nú àwọn èèyàn kan tí wọ́n sọ ibi okọ ànábì so tọ́ a àti ya sin kèé so kọ ànábì so àwọn àfáàn ṣàlàyé fún wa oríṣi ọ̀rọ̀ náà ni wọ́n sọ lọ síwájú pé àwọn lẹ́tà yìí lẹ́tà alárúbáwá ni èyí tó jẹ́ wípé ọlọ́run ọba fi bẹ̀rẹ̀ alukurani kẹrin so alákọ̀ọ́kọ́ kọ́kọ́ nìyẹn náà. pé ọ̀rọ̀ táwọn èèyàn sọ nípa tọ́ a tá a gbọ́dọ̀ gbà wọlé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ònìyẹn sọ kìí ànábì ẹlẹ́ẹ̀kejì tí wọ́n sọ nípa tọ́ a tí àwọn àfa ọ̀fẹ́ kí a gbà wọlé kan ní tọ́ a yẹn túmọ̀ sí ni pé yà á àbí yá ìnsàn ọlọ́run ní yà á yá ọkùnrin yìí pé ọlọ́run abá níbi kan wọ́n má azanna alayka al-Qur'an li tashqa ìwọ ọkùnrin yìí a sọ Qur'an kalẹ̀ fún ọ pé kí o lè máa jẹ́ ẹni tí yóò jẹ́ ẹni tí yóò máa wàhálà tí yóò máa dààmú tí yóò ní bad luck orí ibú pẹ̀lú ẹ̀ wọ́n wá ní pé ìbòlẹ̀ tí wàá rélé wọ́n wá ní àwọn èdè ìlú kan ni tó súnmọ́lẹ̀ lárúbáwá wọ́n bẹ̀rẹ̀ sí dákọ pé wọ́n máa ń sọ pé tọ́ a pé rọ́jùlù ni ó túmọ̀ sí i àwọn afáwọn aṣọ fún ọ yìí pé ìgbàdé wa lédè ìlú kan kùránì èdè lárúbáwá ló fi sọ̀kalẹ̀ so ìjọba èdè lárúbáwá náà lágbọ́dọ̀ mọ bá ń bẹ̀ so irú ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yìí kò sí kí ni o kò bá mu ọlọ́ni inna anzalnahu qur'anan arabiyya la'allakum ta'qilun ọlọ́ni èyí tá a kọ́kọ́ rán nàbí sílẹ̀ yìí lárúbáwá a lè sọ kùránì kalẹ̀ pẹ̀lú èdè yìí ẹ lè understand ẹ̀ dáadáa gbàdá ọlọ́ba gẹ́gẹ́ tó wọ́n wá sọ kùránì pẹ̀lẹ́dẹ́ ìwọ tí wọ́n ní àwọn ọmọ túmọ̀ tọ́ a tí wọ́n wá dé tó wá ní wọn lọ́mọ túmọ̀ tó ní èdè nìkan ni so látara bẹ́ẹ̀ a rí i pé ntòkù díẹ̀ káàtó ni kódà inú súnà tutọ́ agan náà ọlọ́run wa kadhalika anzalnahu qur'anan arabiyya ọlọ́run kùránì dá sọ kalẹ̀ yìí èdè lárúbáwá la sọ kalẹ̀ so látara bẹ́ẹ̀ irú ọ̀rọ̀ báyìí àní gbàá torí pé ọ̀rọ̀ tí kò fìdí múlẹ̀ ni ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kẹta tí ò fìdí múlẹ̀ nípa tọ́ a òun náà ni pé wọ́n ṣàfitì ẹ̀ sí kan nínú àwọn tàbí èyí èyí tí orúkọ rẹ̀ jẹ́ àrọ̀bí ìbúná anas tí nǹkan bá dẹ̀dí jẹ́ mursalu tàbí pàtàkì jùlọ tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tí ò fìdí múlẹ̀ àtẹ́gbẹ́ àròdodo nú ẹ̀ àní máa gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọlé rárá èyí tá a máa ń kà sí ni pé tí sọ̀rọ̀ bàbá mú ọ̀rọ̀ wá tọ́yẹ pé àwa wò pé ọ̀rọ̀ yìí ó ṣe kó gbọ́ lẹ́nu ànábì àá máa gbarú ọ̀rọ̀ bẹ́ẹ̀ wọlé ṣùgbọ́n eléyìí kò tiẹ̀ bá mu ìdó sọ náà ni pé fíìlì tí ó ti wá òun náà lè fíìlì kan wà tá ń pè ní wá ti àyàtọ̀ o so hamza wá ti àyàtọ̀ o hamza ni máa gbẹ̀yìn fíìlì yẹn kì í ṣe harawu ló gbẹ̀yìn òun á sọ wípé òṣìṣẹ́ ọlọ́run ọba ìgbà tó bẹ̀rẹ̀ sí kírun òṣìṣẹ́ ọlọ́run ọba máa mú yóò kírun títí títí títí tí yóò wá mú ẹsẹ̀ kan wọ́n lè máa ká ẹsẹ̀ kan yóò ra kákò nígbà tí bá ń kírun yóò fi ẹsẹ̀ kan lélẹ̀ tó kó sáfẹ́ ṣe lọ́run dáadáa pé ọlọ́run bá wá sọ̀kalẹ̀ pé ọya tó tẹ̀lé ẹlẹ́mọ̀ọ́lẹ̀ pẹ̀lẹ́sẹ̀ rẹ̀ sọ látara bẹ́ẹ̀ eléyìí ìgbọ́rọ̀ kan tó yẹ pé àwọn àfa ò gbà wọlé rárá. ẹ kò fẹ́ dọ̀fẹ́. so látara bẹ́ẹ̀ oríṣi àwọn ọ̀rọ̀ ní tí àwọn èèyàn máa ń mú wá nípa àwọn lẹ́tà tó bá ti bẹ̀rẹ̀ alukurani kẹrí so àwọn afáwọn máa ń ṣàlàyé fún wa yìí pé gbogbo tó bá ti jẹ́ pé lẹ́tà bá bẹ̀rẹ̀ súrà kan náà àwọn súwárù tó wà ní alukurani kẹrí ká máa mọ̀ pé ntí àwọn tó jẹ́ àwọn sálàfù sọ ní yìí pé ìyàsínrún bí àṣẹrọ̀ọ́rì láì kọ̀ọ̀rọ̀ kan ní nínú kọ̀ọ̀rọ̀ ọlọ́run fíkìtàbí i tó wà núwèé ọlọ́run númínú bí i wànúkínú númínú bí a wànúkínú bí a ìdáni ni yí pé agbàgbọ́ ń tiwa o lẹ́tà agbàgbọ́ wànúfẹ́ wíìdù màánà a wà ìlmà a ìlàlá azza wa jalla gbogbo ọmọ rẹ̀ pátáyáyá ọ̀dọ̀ ọlọ́run ni a ṣàfitì ẹ̀ sí wàlà nasal antafa sí lè fi hà àwọn iṣẹ́ tó yẹ pé yóò wá ṣẹ̀ṣẹ̀ máa béèrè wípé kí ni túmọ̀ eléyìí kí ni túmọ̀ eléyìí kí ni túmọ̀ eléyìí so àdàbí àwọn tí wọ́n á máa béèrè irú eléyìí nídìí eléyìí káwọn náà jẹ́ tó ṣe wípé ká mọ̀ wípé àwọn lẹ́tà yìí ìsítàsára lọ́hùn bí ilmihi ọlọ́wọ́ ọba nìkan òun náà ló dá ní ìmọ̀ rẹ̀ kò fi mẹ́ni kankan ìtàwọn afáàsọ náà ni wípé ọlọ́run ọba ṣe ní alẹ́ ijaz ọlọ́run ọba ṣe ní nǹkan tí mi ń sọ wípé ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ìlú mẹ́kà lẹ́tà tá a fi kọ kùránì lẹ́rìí lẹ́tà tí kùránì kójọ sínú ẹ̀ nìyí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ kèfèrí ìlú mẹ́kà èyí náà ti rò pé lẹ́tà tá a fi ń kó kùránì jọ ní ọlọ́run á máa wọn lẹ́tà yẹn wá níwájú lẹ́tà yìí náà ni ẹ̀yin ọ̀wá tó lè múrù kùránì wá so ọlọ́run wa challenge àwọn ará mẹ́kà pé lẹ́tà kẹ́wò ìwé náà ni ọlọ́run á fi bẹ̀rẹ̀ àwọn suwam kan lẹ́tà yín náà ni òun la fi kọ́rọ̀ ìjọ lọ́dọ̀ lárúbáwá lẹ́tà kan ò lè túmọ̀ kankan wọ́n lè ti já àwọn kankan kó bẹ́ẹ̀ kó tó túmọ̀ ọlọ́run bá wá mú wa pé lẹ́tà yìí o dáhàfà sọ ni pé ó bẹ̀rẹ̀ láwọn lárúbáwá pé lẹ́tà yín nìyí òun la ń kó gbogbo ọ̀rọ̀ ọjọ́ tó wà nù bíi ẹ̀yin náà tẹ ẹ̀ wá múrú ọ̀rọ̀ yẹn wá àwọn lábáwò rí mú wa ọlọ́run ní ẹ mú àyà mẹ́wàá wá wọn ò rí mú wa ọlọ́run ní ẹ mú súrà kan wá wọn ò rí mú wa ọlọ́run tún ní wọ́n tún mú àyà kan wá wọn ò rí mú wa ọlọ́run bá mi ń ṣàlàyé fún wa ká máa mọ̀ wípé àwọn tí wọ́n jẹ́ àwọn lárúbáwá wọn ò lágbára láti lè múru kùránì wá tí ó jẹ́ pé kéé wọn ò lè sọ orú ọ̀rọ̀ yìí ṣùgbọ́n tí wọ́n bá sọ kò lè ní gbogbo nǹkan tí a máa ń bá nínú èdè tẹ́lẹ̀ fi máa ń yanrantí ọ̀rọ̀ wọn ò lè ní bí Kùránì ti ní. so látara bẹ́ẹ̀ ká máa mọ̀ wípé ọ̀rọ̀ yìí o ó ń ṣàlàyé fún wa nípa ìjáàzùl Kùrán ìmọ̀ jẹ́ ìmọ̀ ìdánilágara tí Kùránì ń dáwọn alárúbáwá lágara láì lè múrú ẹ̀ wá làfọwọ́sẹ́yìn sọ́ọ́lù sẹ́mìn fi sọ nínú sẹ́mìn adùsọ̀ ní ìpè á rí wípé gbogbo àwọn lẹ́tà yìí tí ọlọ́run bàbá ti mú wá ọ̀pọ̀lọpọ̀ súrà tó bá ti fi bẹ̀rẹ̀ tá a bá lọ wò ó ọlọ́run ọba kò ní pẹ́ ọlọ́run kan dàkọ̀ kùránì bẹ́ẹ̀ ni pé alif lami dálíkàlì kitab pé ọlọ́run bó dàkọ̀ kitab àbí kó dàkọ̀ kùránì lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi lọ́tọ́ a má àzánà alẹ́ kàlì kùránì ọlọ́run dàkọ̀ dọ́bàjọ́ mọ́ ìwé lọ́pọ̀lọpọ̀ rẹ̀ láti lè sọ pé kùránì lè sọ pé ìjáàzùlì kura ah, kùránì yìí ó ẹ̀ lè múrú ẹ̀ wá lẹ́tà yìí la fi kójọ ṣùgbọ́n lẹ́yìn náà balẹ̀ fẹ́ kójọ ẹ̀ lè ṣe kí ni o ẹ̀ lè múrú ẹ̀ wá. so látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ kan tí àwọn kan tún sọ tó súnmọ́ díẹ̀ òun náà ni wípé àwọn ṣègbìyànjú pé bá lọ wo tọ́ a ẹ rí wípé tẹ́ bá wo tọ́ a tẹ́ ẹ bá lọ ka súrà láti ìyàtọ̀ dídópin tọ́ọ̀ ní lẹ́tà tí ó pọ̀ jù níbẹ̀ áwù náà ní lẹ́tà tí ó pọ̀ jù níbẹ̀ pé irú ẹ̀ náà ṣẹlẹ̀ sí suwátù sọ́ọ̀d sọ́ọ̀d ní lẹ́tà tó pọ̀ jù nínú suwátù sọ́ọ̀d ṣùgbọ́n kí èsè gbogbo súrà tó bá ti jẹ́ pé ó ní alif la mi gbogbo alẹ́ náà bá jẹ́ pé bá bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́tà ó láwọn jẹ́ pé tá a bá wá ka lẹ́tà abẹ̀ láwọn a máa sọ wípé à lẹ́tà abẹ̀ ló pọ̀ jù kí èsè gbogbo ẹ̀ ṣùgbọ́n inú tẹ́ ẹ bá ka tọ́ àti a àti mẹ́mẹ́ ẹ rí i pé o ní ó pọ̀ ju gbogbo lẹ́tà sọ èdè kìíní o tó sẹ́kù bẹ́ẹ̀ so látara bẹ́ẹ̀ àgbọ́yé tó fẹ́ kémi àti ẹ̀ka gbọ́yé nípa súrátù yìí òun nìyí ká má sí gbólóhùn yìí ká má sí túmọ̀ ká mọ̀ pé tọ́ a ọlọ́run ọba nìkan òun ló dá ní ìmọ̀ náà ẹtí bá ti ń túmọ̀ rẹ̀ tí wọ́n á wàhálà fún ara rẹ̀ irú ẹni bẹ́ẹ̀ wàhálà lọ́kàn wá fúnra ẹ̀ kò tó wá ní máa jẹ́ tí ó rẹ̀sẹ̀ kankan níwájú ọlọ́run bí kò jẹ́ yí pé yóò di ẹni tó ṣe yí pé yóò máa tó máa di ẹlẹ́sẹ̀ pẹ̀lú ẹ̀ gbogbo tá a bá ń ṣàfitì sí àwọn tó ṣáájú lọ bí àwọn sọ̀hábà kan ni àbáwọn tàbí yìí kan ni pé wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀rọ ìnàjẹ́ kan tó ṣe yí pé kò fìdí múlẹ̀ gẹ́gẹ́ bí àwọn àfáà ti sọ Kama má tẹ̀lé ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí àwọn mufasirun tí wọ́n máa ń sọ tẹ̀dá bá ń ka tafsir àìmọye ọ̀rọ̀ láàbà ń bẹ̀ ká má tí wọ́n máa ń sọ àyàfi tá a bá tó rí ẹ̀rí tó fìdí múlẹ̀ nípa ọ̀rọ̀ náà so sọ́tútọ́ a ó jẹ́ nǹkan tó sọ̀kalẹ̀ ní Maka ọlọ́run bá dẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú lẹ́tà méjì tọ́ àti ha náà ọlọ́wà ni má anzalna. má anzalna alayka al-Qur'ana litashqa. ọlọ́wà bá ní má anzalna alayka al-Qur'ana litashqa. so àyà ilé ọ̀nà ni a máa tú ká tó di pé a máa dúró. al tí ọlọ́wà bá sọ̀kalẹ̀ fún ànábì ọlọ́wà bá wọn bá ànábì sọ̀rọ̀ iṣẹ́ tọ́lọ́run gbé lánàá bí lọ́wọ́ kìí ṣiṣẹ́ kékeré iṣẹ́ tẹ̀blíg rìsálà ha kéèyàn ọmọ jíṣẹ́ fáwọn èèyàn wọ́n fi ìnira kàn yẹn bẹ́ẹ̀ ẹ wọ ẹ̀mẹ́yẹ ìnira tẹ́ fi kàn náà bì. sallallahu alaihi wasallam. kìí ṣiṣẹ́ kékeré bẹ́ẹ̀ náà ni àáfàá àtọ̀ bá gbé iṣẹ́ àwọn àlẹ́bí ọlọ́run bá dání kìí ṣiṣẹ́ kékeré iṣẹ́ tí mo ń súyàn ni sọ ọlọ́ba wa sọ fún ànábì yìí pé. ما أنزلنا عليك القرآن ما أنزلنا عليك القرآن لتشقى kìí ṣe wípé kùránì tá a gbélé ọ lọ́wọ́ nítorí wípé a fẹ́ kọ́ ọ máa dààmú kọ́ ọ máa wàhálà kọ́ a fẹ́ kó o sórí burúkú pẹ̀lú ẹ̀ kìí ṣe pé a fẹ́ kó nira bá ọkọ́ a fẹ́ kó wàhálà bá ọkọ́ afẹ́ sọ ọ́ di ọ̀tá gbogbo àwọn èèyàn rẹ kìí ti torí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tó bá gbẹ́sìn dání yọọ dàbí ìgbà tó gbogbo àwọn èèyàn rẹ oníwọ́dọ̀ta rẹ̀ ẹ bá dání tí bàbá rẹ̀ ọba gbọ́ yé tí ọmọ rẹ̀ ọba gbọ́ yé tẹ́lẹ̀ kan lé ọba yé pe lọ́mọ yìí lè ni ìgbà tó burúkú òun so torí pé àwọn tí wọ́n jẹ́ àwọn mùṣírikù wọ́n sọ wá nàbí pé ọmọ pé o ti sórí ibú ni so wọ́n ní wà nàbí bẹ̀tẹ́rì kíkà dínà àbáyé pẹ̀lú pé o fi ẹ̀sìn àwọn bàbá àbá rẹ̀ lẹ̀ wọ́n sọ bẹ́ẹ̀ fún ọlọ́wọ́n sọ fún wọn pé gbogbo sẹ́yẹ wa pọ̀ iṣẹ́ dáwà iṣẹ́ pépè ẹ̀ ń bá gbéṣẹ́ ìgbẹ̀dání òun gbọ́mọ̀ gbé iṣẹ́ tó lágbára ni ìṣẹ́ tó yóò nílé sinmi tí yóò nílé sùn ẹ̀ tó jáwọ́ àfa ńláńlá tó bẹ lórí ayé iṣẹ́ tó gbé dání iṣẹ́ tẹ́ bá ti wọnú ẹ̀ tán iṣẹ́ ńlá ni. èèyàn wá wí pé ìgbà mo ti àwọn fẹ́ ráyè gbèsè ayé mi gan ráì ó sì ti gbé dání so kò sí gbọ́dọ̀ mọ́ ìjìṣẹ́ tó lọ́ọ́ bá ní ọ̀ràn ṣùgbọ́n ọlọ́run ọba iṣẹ́ náà ń gbé fún wa yẹn kì í ṣe nítorí pé kí ni o nítorí kálíbà sórí ibú. anzalna alayka al-Qur'ana litashqa. so ọlọ́run bá ń kàánú wa òun náà ní í pé kèé ṣe wípé ọlọ́run bá ń sọ fún wa pé iṣẹ́ tó ń gbélé wa dání yìí ká gbà pé iṣẹ́ rere ni ẹni tí ọba gbaṣẹ́ yẹn ló sórí ibú ẹni tí bá ń ṣe ibà wà náà tẹ́gbẹ́ àṣetó lọ títí tẹ́gbẹ́ à ń ṣe níwọ̀nba àwọn ọmọ sọ pé ah ẹ̀sìn Islam ẹ̀sìn tó lé ní o ẹ̀ márùn lójúmọ́ ọ̀bọ̀ mọ́sálásí lẹ́ẹ̀márùn lójúmọ́ so <laughs> wọ́n tún ní ọdún yọ nẹ́fìlà lóru wọ́n tún ní àsìkò kan dé o tún gbọ́dọ̀ gbààwẹ̀ so àwọn oríṣi àwọn nǹkan yìí àwọn èèyàn wọn bá bẹ ah, ẹ̀sìn yìí wọ́n ní ẹ̀sìn tó lé ní ọba ní ẹ̀sìn ìmọ̀lẹ́ tó eléyìí ti lé jù kèsì pé ká máa jó ká kàn jẹun ká jó dáadáa jù ká sì jáde ká máa lọ so wọ́n ní eléyìí ó ti fẹ́ lé jù lẹ́ẹ̀márùn lójúmọ́ so gbogbo wàhálà yìí kèé ṣe wàhálà rárá tọ́lọ́ bá ti fi rọ̀ yàn lọ́rùn kì í ṣe wàhálà ìwọ tó bá fi rọ̀ lọ́rùn mani aradallahu bi ma yuridullahu bi khayran yufaqihu fi din ẹlọ́ba gbèrò rẹ̀ yóò fún lágbọ̀ọ́yé nú ẹ̀sìn ẹ̀sìn ọ̀rọ̀ lọ́rùn yóò lè máa rí ṣe tí bá ti ń rí ṣe yẹn ó ti dìrọ̀ gbàdé máa kọ́ fẹ́ bẹ̀rẹ̀ èṣù ni máa jẹ́ kó dàbí pé wàhálà ti pọ̀ jù ní ṣùgbọ́n gbàdé yẹn bá ti wá ń ṣe ìrọ̀rùn ti wà ní ẹ̀sìn nìyẹn so bẹ́ẹ̀ a sọ Kùránì kalẹ̀ fún kànáà bí o lè sórí ibú àbí kúkà nàbí ò lè bá a máa dààmú àwa náà tá a jọ́ mẹ́yìn anabi sàlám ọlọ́run sọ kùránì kalẹ̀ fún wa ká lè bá a sórí ibú àbí ká lè bá a máa dààmú ìtọ́lọ́wọ́n bá sọ kalẹ̀ náà ni pé ká lè bá a sórí ire gbogbo ẹni tí ó ti wá gba kùránì yẹn òun ẹni tó ṣe yí pé ó sórí ibú so látara bẹ́ẹ̀ ọlọ́run yóò jẹ́ kí àti gbogbo ìbáradà tí ọlọ́run bá ní ká máa ṣe yóò ṣe ní nǹkan tí ó rọ̀ wá lọ́rùn láti lè lọ ṣe kò ní jẹ́ kó ní wá lára so torí pé dáadáa oríire ní bẹ́ẹ̀bẹ́ kìí ṣe wàhálà ní bẹ́ẹ̀bẹ́ dáadáa ní bẹ́ẹ̀bẹ́ àǹfààní ní bẹ́ẹ̀bẹ́ kìí ṣe ìnira òní bẹ́ẹ̀bẹ́ so gbogbo àǹfààní tí bẹ́ẹ̀bẹ́ náà kọ́nà jẹ́ kó jẹ́ tẹnì kọ̀ọ̀kan wa subhanaka Allahumma bihamdik ashhadu an la ila ila ant astaghfiruka wa atubu ilaik.